rúùtù orí kejì naomi sì ní ìbátan ọkọ rẹ̀ kan ọlọ́rọ̀ púpọ̀ ìdílé elimeleki orúkọ rẹ̀ a sì máa jẹ́ boasi rúùtù ará moabu sì wí fún naomi pé jẹ́ kí èmi kí ó lọ sí oko nísinsìnyí kí èmi sì máa pèsè ọkà lẹ́yìn ẹni tí èmi ò rí orí ọ̀fẹ́ lé ojú rẹ̀ òun sì wí pé lọ ọmọbìnrin mi òun sì lọ ó sì dé oko ó sì pèsè ọkà lẹ́yìn àwọn ó sì wáá jẹ́ pé apá oko tí ó bọ́ sí jẹ́ ti bóásì tí í ṣe ìbátan elimeleki sì kíyèsí bóásì ti bẹ́tílẹ́hẹ́mù wá ó sì wí fún àwọn olùkórè pé kí olúwa kí ó wà pẹ̀lú yín wọ́n sì dá a lóhùn pé kí olúwa kí ó bùkún fún ọ nígbà náà ni bóásì wí fún ìránṣẹ́ rẹ̀ tí a fi ṣe olórí àwọn olùkórè pé obìnrin ta nìyí ìránṣẹ́ náà tí a fi ṣe olórí àwọn olùkórè dáhùn ó sì wí pé ọmọbìnrin ará moabu ni tí ó bá Naomi ti ilẹ̀ Moabu wá ó sì wí pé èmi bẹ̀ ọ́ jẹ́ kí èmi máa pèsè ọkà kí èmi sì máa ṣá lẹ́yìn àwọn olùkórè nínú ìtì bẹ́ẹ̀ li ó wá ó sì dúró àní láti òwúrọ̀ títí di ìsinsìnyí bí kò ṣe ìgbà díẹ̀ tí ó sinmi nínú ilé nígbà náà ni Bóásì wí fún Rúùtù pé ìwọ kò gbọ́ ọmọbìnrin mi má ṣe lọ pèsè ọkà lí oko mìíràn bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe eré ìhín kọjá ṣùgbọ́n kí o fara mọ́ àwọn ọmọbìnrin mi níhìn jẹ́ kí ojú rẹ kí ó wà nínú oko tí wọ́n ń kórè rẹ̀ kí ìwọ kí o sì máa tẹ̀lé wọn èmi kò wá ti kìlọ̀ fún àwọn ọmọkùnrin kí wọn kí o má ṣe tọ́ ọ àti nígbà tí òǹgbẹ bá ń gbẹ ọ́ lọ sí ibi àmù kí o sì mu nínú èyí tí àwọn ọmọkùnrin ti pọn nígbà náà ni ó wólẹ̀ ó sì ti ara rẹ̀ ba sílẹ̀ ó sì wí fún un pé ìyéṣe tí mo rí orí ọ̀fẹ́ lé ojú rẹ tí ìwọ ò fi kíyèsí mi bẹ́ẹ̀ ni àlejò lé mi Bóásì sì dá a lóhùn ó sì wí fún un pé gbogbo ohun tí ìwọ ṣe fún ìyá ọkọ rẹ láti ìgbà ikú ọkọ rẹ lè a ti rò fún mi pátápátá àti bí ìwọ ti fi bàbá àti ìyá rẹ àti ilẹ̀ ìbí rẹ sílẹ̀ tí o sì wá sọ́dọ̀ àwọn ènìyàn tí ìwọ kò mọ̀ rí kí Olúwa kí ó san ẹ̀san iṣẹ́ rẹ ẹ̀san kíkún ni kí a san fún ọ láti ọwọ́ olúwa ọlọ́run israẹli wá lábẹ́ apá ìyẹ́ ẹni tí ìwọ wá gbẹ́kẹ̀lé nígbà náà lé ó wípé olúwa mi jẹ́ kí èmi rí orí ọ̀fẹ́ lé ojú rẹ ìwọ ṣáà tù mí nínú ìwọ ṣáà ti sọ̀rọ̀ rere fún ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin bí ó tilẹ̀ ṣe pé èmi kò rí bí ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin lé àkókò oúnjẹ Bóásì sì wí fún un pé ìwọ súnmọ́ ìyìn kí o sì jẹ nínú oúnjẹ kí o sì fi òkèlè rẹ bọ inú ọtí kíkan òun sì jókòó lẹ́bàá ọ̀dọ̀ àwọn olùkórè ó sì nawọ́ ọkà dídín sí i ó sì jẹ ó sì yó ó sì kù sílẹ̀ nígbà tí ó sì dìde láti pèsè ọkà Bóásì sì pàṣẹ fún àwọn ọmọkùnrin rẹ̀ wípé ẹ jẹ́ kí ó pèsè ọkà àní nínú àwọn ìtì ẹ má sì ṣe bá a wí kí ẹ sì yọ díẹ̀ nínú ìtì fún un kí ẹ sì fi í sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ó sà ẹ má sì ṣe bá a wí bẹ́ẹ̀ lé ó pèsè ọkà lé oko títí ó fi di àṣálẹ́ ó sì gún èyí tí ó kó jọ ó sì tó bí òṣùwọ̀n éfà ọkà báàlì kan ó sì gbé e, ó sì lọ sí ìlú ìyá ọkọ rẹ̀ sì rí èéṣẹ́ tí ó pa òun sì mú jáde nínú èyí tí ó kù lẹ́yìn tí ó yó ó sì fi fún un ìyá ọkọ rẹ̀ sì wí fún un pé níbo ni ìwọ gbé pèsè lé òní níbo ni ìwọ sì ṣiṣẹ́ ìbùkún ni fún ẹni tí ó fiyè sí ọ ó sì sọ ọ̀dọ̀ ẹni tí òun ṣiṣẹ́ fún ìyá ọkọ rẹ̀ ó sì wí pé Bóásì lé orúkọ ọkùnrin tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ lé Naomi sì wí fún aya ọmọ rẹ̀ pé ìbùkún ni fún ọ láti ọ̀dọ̀ Olúwa wá ẹni tí kò dẹ́kun oore rẹ̀ láti ṣe fún àwọn alààyè àti fún àwọn òkú Naomi sì wí fún un pé ọkùnrin náà súnmọ́ wa ìbátan tí ó súnmọ́ wa ni Ruth obìnrin Moabu náà sì wí pé ó wí fún mi pẹ̀lú pé kí ìwọ kí ó fara mọ́ àwọn ọ̀dọ́mọkùnrin mi títí wọn ò fi parí gbogbo ìkórè mi Naomi sì wí fún Rúùtù aya ọmọ rẹ pé ó dára ọmọbìnrin mi kí ìwọ kí ó máa bá àwọn ọmọbìnrin ọdọ rẹ jáde kí wọn kí ó má ṣe bá ọ pàdé ilé oko mìíràn bẹ́ẹ̀ ni ó faramọ́ àwọn ọmọbìnrin ọ̀dọ̀ Bóásì láti máa peṣẹ́ ọkà títí ìparí ìkórè ọkà baálé àti ti àlìkámà ó sì wà lọ́dọ̀ ìyá ọkọ rẹ.